أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعض أقول لنا فولون الله عز وجل أترى إكيالون للك فأسجوا نبي محمد صلى الله عليه وسلم إكيالون كما بوار عليهم شيالون أما الصحابة لقوا أتبقوا لتليل أنا وتفر ساعة قيامة آه níbàámu sí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àtàbáòdù àlẹ́jìtìmáì yàrá tàbáòdù àlẹ́jìtìmáì ìyẹn náà ni social distancing àbí social distance èyí tó yẹ pé ìjọba pàṣẹ rẹ̀ látara ètò ìlera nítorí àìsàn kòrónà yìí wà níta yìí àwọn èèyàn wá ń béèrè wípé ṣé social distance yìí náà ṣé a ṣe òun náà lórí irun ẹni pé ṣé tá a bá dórí irun náà ṣé a takété síra wa àkọ́kọ́ ìyẹn ara lé ẹ ká mọ̀ wípé mas'ala yìí mas'ala tu ijtihadiyya nítorí pé li'annaha nazila àrọ́ tá à ń sọ yìí ọ̀rọ̀ ìgbìyànjú ni kìí ṣe pé bóyá nafsu kankan wà lórí ẹ̀ tó wà sọ̀ríhà àbí sọ̀ríhù kìí ṣe amúrò kọtírín tásọ pé àtẹrí àyà Qur'an àbí hadith tó lọ tààrà lórí ẹ̀ ìyẹn lè fa tó lè jẹ́ wípé àwòrọ́hù àwọn ulama ó lè yapa síra wọn ìyẹn ni pé ìwòye àwọn àfáà lórí ẹ̀ ó lè lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe ọlọ́run ti jẹ́ ká mọ̀ wípé manijtahada wa asaba lahu ajran waman ijtahada wa aqta falahu ajrun wahid ẹni tó bá gbìyànjú tó gbìyànjú ẹ̀ bá ṣe déédéé yóò gba ẹ̀san méjì lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ tó bá gbìyànjú tó gbìyànjú ẹ̀ tó bá jẹ́ wípé ọba kù díẹ̀ òǹtàn yóò gba ẹ̀san kan àkọ́kọ́ ni pé kéèyàn ó fi ikhlasu ṣe kéèyàn sì tẹ̀lé ojú ọ̀nà àwọn onímímọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé n tó bí ọ̀rọ̀ tabaud al-ijtimai òun náà ni ìṣẹ̀lẹ̀ àìsàn alùwàbá àbí a ní tọ̀rún ti covid-19 ètò ṣẹlẹ̀ léyìí tó yẹ pé àwọn ará ń wò pé ṣé lórí ìran náà ǹjọ́ tọ́ ká tò lórí ìran ká wá dúró ká jìnnà síra wa ní certain numbers of meters kí kálukú takété san débi pé tá a bá na ọwọ́ ọwọ́ wọ̀ ní kẹ́ńtọ́ àlẹ́gbẹ̀ẹ́ wa ní àdúrà àlàfo tí ó wà ní ẹ̀gbẹ́ wa ṣé lè wọnú ìrun. àkọ́kọ́ kálọ̀mọ̀ wípé ìpìlẹ̀ fún ìrun òun náà ni wípé tẹ́sùyàtò sòfòwòf tẹ́sùyàtò sòfòwòf kí a tò sáfù wa kó tọ́ kí ìlà wa kí sílùsílà wa rẹ̀ ni pé kó so mọ́ ara wọn kí ìlà wa kó sókínú kó sopọ̀ mọ́ra wọn yẹn pé lórí ìdúró kí ìdúró wa kó sopọ̀ mọ́ra wọn wà ìtìmọ́miha kó sì pé ìlà kọ̀ọ̀kan yóò pé ìlà kọ̀ọ̀kan yóò pé síwájú kí ni ìdájọ́ kí sáfó pé kí sáfó sì kóra wọn kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ìdájọ́ eléyìí àwọn àfa wọn ní oríṣiríṣi ìwòye lórí ẹ̀ àmọ́ àfa wa Ibn Hajar al-Asqalani wọ́n sọ̀rọ̀ kan nípa àfa wa al-Imam Bukhari Imam Ibn Hajar sọ pé nínú Fathul Bari wọ́n sọ wípé yahtamil an yakuna al أخذ الوجوب من صيغة الأمر في قوله سووا صفوفكم ومن عموم قوله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي ومن ورود الوعيد على تركه وبوب البخاري رحمه الله رحمة واسعة في صحيحه باب ifmu man la yatimmu sufuf àfàwà imam ibn hajar al-asqalani wọ́n sọ wípé a lè gbọ́yé sí pé ìdí tí imam bukhari tí wọ́n fi gbà wípé ọ̀ranyàn òun ni pé kí sáfù tò déédéé kí sáfù kóra wọn ọ̀ranyàn ni wọ́n mú un látara ọ̀nà tó ń ṣọlọ́ ń gbà sọ̀rọ̀ yìí pé sawu sufufakum tó yẹ pé ó ń ṣọlọ́ máa ń pàṣẹ ni pé ẹ jẹ́ kí sáfù yóò tò déédé tó yẹ pé amúrò ni bákan náà inú àwọn àpapọ̀ ọ̀run ṣọlọ́ ń tọ́ sọ pé ẹ kírun gẹ́gẹ́ bí ẹni tí mi ànábì ṣe ń kì nítorí ẹ̀ fi hàn wípé ó ń ṣọlọ́ sallallahu alaihi wasallam kò kírun kan báyìí rí àti bákan náà kódà tó fi dórí ojú ogun wọ́n ṣe ọlọ́run kì í gbà kí sáfù kó ṣe pé kí ni kọ́ pé yóò ní ààyè. ìmáàmù sọ pé bákan náà ó ní àwọn ìlérí ìyà fún ẹni tó bá gbé kí sáfù kóra wọn ẹni tó bá gbé jùlẹ̀ ìlérí ìyà tọ́lọ́run bá tún ṣe lórí ìlérí ìbínú lórí ẹ̀. ìmáàmù Bukhari wọ́n ní bí wọ́n ṣe bà wá bàyẹn ni pé chapter tí wọ́n fún ni pé ismun man la yatimu sufuf ẹ̀ṣẹ̀ ẹni tó bá jẹ́ pé kò jẹ́ kí sáfù ó kò ẹ̀ṣẹ̀ ẹni tí ò jẹ́ kí tí ò jẹ́ kí sáfù kó kò tí ò tó sáfù dáadáa nítorí tó súnmọ́. wa qala sheikh bakri abu zaid afọ bakri abu zaid àwọn sọ wípé nínú tíra àwọn tí wọ́n pè ní la jadida fi ahkami salah yẹnni pé kò sí tuntun níbi ìdájọ́ ìrun àfáwa ni wa kullu hadha nígbà tí wọ́n sọ àwọn ahadith àti àwọn nǹkan tí a tò mọ́ra wọn lórí ìrun bí wọ́n ṣe fẹ́ ká dúró tọ́ nígbà tí wọ́n sọ wọ́n ní gbogbo ẹ̀ yadullu ala ó ń sí ma li taswiyati sufuf ó ń tọ́ka sí kí sáfó tò déédéé min sha'nu azim pé ah. alámọ̀rí kan tó ni o fi iqamati ssalah níbi ìran wa wa husniha àti mi ni ó dáa wa tamamiha bákan náà ni pé kí sáfù ó máa kí ó máa mu èèyàn pé wa kamaliha ìrún pé náà ni wa fi wal ó sì ń bẹ́ẹ̀ kisa foto sáfù ọlá àti ńlá hmm? wàtílẹ̀ àfẹlẹ́kọlóòbù bakana náà ètò bẹ́ẹ̀ tí sáfù bá ń tò déédéé tí sáfù kọra wọn ẹ̀mí àwọn tó wà lórí òun yẹn wọn papọ̀ bóyá nínú ni àbí wọn ha bakana ni pé ẹ̀mí máa ń kó jọ ẹ̀mí wa yóò papọ̀ màá ṣáhìdà bíi nùsùs àwọn eléyìí a nínú àwọn àfa mi náà táwọn náà sọ tọjọ mọ bẹ́ẹ̀ àfa wa Abu Malik tọkọ sahih fiqh sunna wọn bá wa wípé wujubu taswiyati sufuf wa saddul khalal wujubu taswiyati sufuf wa saddul khalal ìdíje ọ̀ràn yẹn kí sáfù tọ́ àti ká dí àwọn àlàfo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ àmọ́ àwọn ahadíìsù tó wà lórí ẹ̀ wá lè jẹ́ pé a padà máa mú wa láti sáré mú kàwá náà àwọn ahadíìsù tó mú wa àfààní ń ṣe nínú ahadíìsù Nu'man ọmọ Bashir sọ wípé latasawwuna sufufakum aw liyukhalifanna Allahu bayna wujuhakum inú kí sáfù yín ó tò dáadáa tẹ́bá tó bóyá kí sáfù yín ó tò dáadáa kí sáfù yín kó pé kẹ́ ẹ̀ dáadáa àbí kọ́lọ̀ ọba àlekíọ́lá kọ́ jẹ́ kí ẹ̀mí yín ọmọ yapa ara wọn tó jẹ́ pé ẹ̀ẹ́ni ní àbáṣe yáni yóò kírun bainakum al-adawa wal-baghdha tísà fún yàrá tí máa tò rárá jẹ́ pé ìkórira ọ̀tá kò máa wà láàrin nítorí pé ẹ̀ẹ́tò sáfù dáadáa ọ̀dà ká tẹ̀síwájú àwọn afáàjẹ́ ká mọ̀ pé wàmí majmu'u an-nusus inú àwọn àkópọ̀ àwọn ẹ̀rí yìí ń taari ni pé anna taswiyata saf ẹ́ bitahqiq aw yatahaqqaq bima yali níṣẹ́ ni pé n tá à ń pè ní sáfù tí sáfù tò déédéé yóò dòdòdò pẹ̀lú àwọn nǹkan mẹ́ àwọn nǹkan tá a fẹ́ sọ yìí àkọ́kọ́ ètìmámi sọ́fù awọ́lì فالأول والصد فرج بالتراص عفاوة تنقى أحكام المساجد توجي أما فنباباوا Sheikh Sọ́lé Fawzan ní àfa Abdullahi Al-Fawzan lọ́kọ̀ tíra yìí ó ní àkọ́kọ́ ìtìmáàmù sọ́f al-awwal fal-awwal wàsọ́dùl-khalal بالفرج wasadul farj bituras àkọ́kọ́ ni pé kí sáfù kó tò kí sáfù àkọ́kọ́ kó pé kó tó di pé abẹ́rẹ́ sáfù yìí kárí pé sáfù àfọ̀fọ́ ti pé kò sálàfù kankan bẹ̀ mọ́ pẹ̀lú pé á dín àwọn àlàfo tí ń bẹ̀bẹ̀ pẹ̀lú káwọn tí ń bẹ̀bẹ̀ wọ́n sùn wọn tààrọ́ sún yọ̀ṣẹ̀ láàrin wọn èyí tá a lè tó súnmọ́ ìdí fúnfún ìfarakanra ìdí wọn àkọ́kọ́ nìyẹn ẹni pé inú tá a fẹ́ kó ṣẹlẹ̀ níbi sọ́fù irun táǹkì ni ẹlẹ́ẹ̀kejì istiqamatu sọ́fù wa ta'diluhu bil mahadhat bayna al a'nak ẹlẹ́ẹ̀kejì ni pé kí sáfù dúró déédéé kí déédéé ó wà láàrin sáfù pẹ̀lú pé kí ọrùn àwọn èèyàn tí wọ́n wà nù kọ́rùn wọn kó set kó ṣe déédéé ara wọn wal manakib bákan náà wọn kó kóra wọn bákan òun ni pé wà rúkàb kí kókó ẹsẹ̀ wọn yẹn ni pé kí orúnkún wọn náà corset kó ṣe déédéé ara wọn wọlé akọrọb kí kókó ẹsẹ̀ wọn kókó ẹsẹ̀ nísàlẹ̀ kó náà kanra wọn bí ẹ̀sùlá yàtà kọ́ dààmú ọ̀nùkẹ́ àlà ọ̀nùkẹ́ kọ́mọ̀ jẹ́ pé ọrùn ẹnìkan yóò tọ́ ayéwájú ju tọrùn tẹnìkan lọ wàlà múnkébín àlà múnkébín kí èjìká ẹnìkan kó mọ̀ jẹ́ pé yọ tayọ síjìkà ẹnìkejì wàlà sọ́dẹ̀rún àlà sọ́dẹ̀rín kó mọ̀ jẹ́ pé ìgbà yẹn nìkan ta síta tìtẹ̀ nìkan wà lẹ́yìn ní tí ó sọ pé sáfù tó dáadáa eléyìí náà gbọ́dọ̀ ṣẹlẹ̀. àlà ìwọ àṣàn mùsọ̀lì bẹ́yìnà kọ̀dàmẹ́yì lè ànà dálíkà yẹ́mùnú àlìtìsọ́ọ̀kù mọ́ńkébí sọ̀híbíhí bìmọ̀ńkébíhí. wọ́n ní bákan náà ni pé kéèyàn máa ya ẹsẹ̀ katakata nítorí pé ìyẹsẹ̀ katakata yìí yóò ṣe àkóbá fún kí èjìkẹ́ ń tó alẹ́ gbé yẹn kó ṣe déédéé téèyàn at-taqarrub bákan náà wọ́n ní pé at-taqarrub fima bayna as-sufuf wa fima baynaha wa bayna al-imam fa inna hadha min taswiyati as-sufuf bákan náà ni pé kí àsùnmọ́ láàrin sáfù tàwọn jàmáà àti ti imam ẹni pé kó má jẹ́ pé imam gánà distance wà láàrin wa yọ pọ̀ jù kọ́ pé jimoh bàtà wọn wájú kò ní jìnnà tí sáfù àràjù ò bẹ̀rẹ̀ ó ní àfa wa ní eléyìí lára nǹkan tí ń jẹ́ pé sáfù ó dédé ni tabawa tíra ahkamu huduril masjid tí àfa abdullahi bud salih alfawzan tí wọ́n kọ́ abambe lára àwọn ahadith tí ń sọ̀rọ̀ nípa pé kí sáfù wa kó tò kó sì fẹnu kóra wọn ká má fàlàfó lẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní hadithi ibn umar radiyallahu anhu anna rasulallah sallallahu alaihi wa sallam qala aqimu sufuf وحادوا بين المناقب وصدوا الخلل ولا تذروا فرجة للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله rawahu abu dawud wa sahahu sheikh al-albani rahimahullah rahmatan wasi'a hadith yìí wọn ni ti abdullahi muhammad kọlọn kọba ayọ sí àfàwà abdullahi muhammad wọn ni ṣẹlẹ nkí àtọlọ nǹkan bá wọn sọ wípé aqimu sọlá aqimu sufuf ẹgbẹ́ sáfù yín dúró dára yẹn ni pé ẹ jẹ́ kí sáfù tó kó tọ́ kó tọ́ dáadáa wàhádù bẹ́ẹ̀ lè lùbọ̀n náà kì bákan náà ni pé ẹ jẹ́ kí èjìká yín kó ṣe kíni kó ṣe déédéé ara wọn wàsódòlò kọlẹ̀lì ẹ dí àwọn àlàfo tó bá ń bẹ láàrin yín wàlà tẹ́zẹ̀rù fòròjàtìn lè ṣètọ́n ẹ má fi àlàfo kankan lẹ̀ fún èṣù yẹn pé láàrin yín ibi tó bá ti fara fólẹ̀ èṣù ọwọ́ àmì hadith mi àtàwọn mi sọ wípé èṣù máa ń ju ọmọ rẹ̀ sáàrin sáfù ìrora mi sọ pé ẹ̀rí láàrin sáfù àlàfo tẹ́ ẹ bá fi lẹ̀ láàrin sáfù èṣù ọmọ lọ yọ ọmọ bọ̀ gẹ́gẹ́ bí ọmọ àgùntàn bí ṣe máa lọ láàrin poro ebè nítorí tó súnmọ́ ó ṣe ọlọ́run bá ní ẹ má fi àlàfo lẹ̀ fún ṣèitán wà á máa ń wọ́sọ̀lá sọ́fán wọ́sọ̀lá hùlọ ẹnikẹ́ni tó bá dí àlàfo tí ń bẹ láàrin sáfù ọlọ́run bá ó dí àlàfo tiẹ̀ náà ẹnikẹ́ni tó bá dí sáfù ọlọ́run ó yẹn ẹnikẹ́ni tó bá da sáfù pọ̀ ọlọ́run ó dà pọ̀ kí lọ́nà ó dà pọ̀ mọ́ sọ́nà ó dà pọ̀ mọ́ ara rẹ̀ ni sọ́nà ó pọ̀ mọ́ àlùjẹ́ náà ni sọ́nà ọ̀dà pọ̀ mọ́ dáadáa ni ẹ̀sán tí ó gbà ni bákan náà wà máa ń kọ́tọ̀ àṣọ fún kọ́tọ̀ àhùlọ́ ẹnikẹ́ni tó bá gé sáfù yẹn ni pé ẹni tí ò jẹ́ kí sáfù tò déédéé yẹn ni pé tó fi àlàfo lẹ̀ láàrin sáfù tí ara rẹ ni sọ́nà ó gé lálejẹ́ náà ni sọ́nà ó gé bí ẹ̀sán ni ọlọ́run ọba lóye afọ Abu wa. irú àwọn àhàdíìsì yìí ìnìmọ̀ Bukhari tí wọ́n fi sọ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ẹni tí ẹ pé yóò jẹ́ kí sáfù kó ní àlàfo mi. أنس بن مالك رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال سووا صفوفكم فإن تسوية تسوية الصفوف من تمام الصلاة وفي رواية من إقامة الصلاة rawahu al-imam bukhari wa muslim hadisi afawa anas ọmọ malik kọlọn kọba ayọ nusọ wọn wọn ṣe lọkọ àtọlọ nǹkan bá wọn sọ báyìí wípé sáwù sufufakum ẹtù sáfù yín kó pe daju daju. yín tọ́ déédéé torí pé daju dára kí sáfù to dájúdájú kí sáfù tọ́ kí sáfù tò déédéé kó dí lára pípe ìrun lọ́wà ìbomi olo tàmáàmì ìbomi olo ìkọ́mọ́tì sọ́lá. So ẹni pé lára kí wọn ó pé ńlọ́wà ní Bukhari ó túmọ̀ sí pé mọ̀ fún mọ̀kọ́láfà tí sáfù ò bá ti tọ́ tí sáfù ò bá ti dí tí ò tò déédéé àjẹ́ pé irun ó ní àbújá ìjẹkù nìyẹn. hadith mi an-Nu'man bin Bashir radiyallahu anhu qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul latasawwuna sufufakum aw la yukhalifanna Allahu bayna wujuhakum rawahu al-imam Bukhari wa Muslim hadith ta mú wa níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ṣe ọlọ́ba ni inú kí sáfù yín kó tò dáadáa kó dí kẹjẹ sáfù yín ó kò kálà fún mọ̀sìn bẹ́ẹ̀ àbí kẹjẹ kọ́nà ọba kó jẹ́ kí ẹ̀mí yín kọ́ yapa síra wọn lè táwọn afasọ́lá yìí tó túmọ̀ sí pé ẹ̀fẹ́ kẹ́mi yín ọmọ kò kí ọ̀tá kọ́ mọ̀ wá láàrin yín بكنا عن بشير بن دينار الأنصاري عن أنس بن مالك أنه قدم المدينة فقيل له ما أنكرت منا منذ يوم عهدت رسول الله صلى الله عليه وسلم قال ما أنكرت شيئا إلا أنكم لا تقيمون الصفوف أخرجه الإمام بخاري imam bukhari ló gba hadith wa ara wọn hadith imam bukhari rí tó sọ pé ẹlẹ́ṣẹ̀ ńlẹ́ni tí ọba ń jẹ́ kí sáfù kọ́ máa jẹ́ pé àlàfo ń bẹ láàrin rẹ̀ tó sì dàbí pé ọ̀nà yẹn ni wọ́n rí sí torí pé tí ọba jẹ́ pé ọ̀ràn yẹn ni kí lèyàn dẹ̀ṣẹ̀ lórí ẹ̀ fún wọ́n ní àfáwà sàbí pàtàkì ní bashir ọmọ dinar al-ansori onígbà latodo afawa Anas ọmọ mali kọlọ̀nkọba yọnu sí àwọn sàbẹ̀ yìí ó sọ wípé Anas ọmọ mali kì dé Madina nígbà tó wà Madina àwọn èèyàn ń bí léèrè wípé kí ni tí ọkàn rẹ kọ̀ yẹn pé kí ni tó rí tó yẹ pé kò bá mọ́ lára wa níṣètò níwọ̀n bàtọ́ jẹ́ pé ìwọ ń bẹ pẹ̀lú àmì sọ̀rọ̀ àlàsàlám ẹni pé kí ni tó rí pé kò yẹ ká máa ṣe náà bàtà ẹ pé wọ́n bá nàbí gbé torí pé kọ̀ pákọ̀ mọ́ níta nàbí máa ń ṣe nígbà tí bẹ̀rẹ̀ ní tòmọ́tò súnmọ́ àfa ọ anas wa sọ pé má ankartu shay'an kò sí nǹkan kan tí mo kọ̀ nínú nǹkan tẹ́ ń ṣe illa annakum la tuqimuna sufuf bí ó ṣe pé ẹ kì í jẹ́ kí sáfù tò dáadáa ẹ gbé sáfù ró ẹ ṣe bá nàbí ti ń ṣe lórí sáfù Imam Bukhari àti Muslim tó gba hadith wá. afọ awa abdullahi ọmọ sheikh sọlì nínú tíra wọn gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra àfọwà abi zayd na àtọkọ̀pọ̀ tíra wọn ni ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wọ́n mú níṣẹ́ ebi pé ó ń ṣe ọlọ́run máa ń bọ́ sáàrin sáfù tí ó mọ̀ sọ fáwọn èèyàn tí ó mọ̀ àwọn èèyàn ó kú níwájú sí kẹta kánábì tó padà síwájú ìgbà mi ànábì máa ma mọ̀ máa sọ fẹ́nìkan pé lọ tó sáfù yẹn lọ tó fẹ́nìkan bẹ̀rẹ̀ sí máa tó àwọn èèyàn láì jẹ́ pé wọn ò ní bẹ̀rẹ̀ àfikọ́ yẹ pé wọ́n tó sáfù ìgbà mi ànábì yóò forí ibi tí ó ti kírun wájú lẹ̀ yóò wá tó àwọn èèyàn àbí kó fi iṣẹ́ yẹn rán àwọn èèyàn lọ tó sáfù jamaa ọ̀rọ̀ sáfù níbi àlámàrí kan ni tí ò yẹ ká ọdẹ àáfàá wa bakra bizaid wọ́n ní waqad tamayyazat hadhihi al-umma al-marhuma wa qussat bi anna sufufiha lis-salati ka sufufi al-mala'ika falhamdulillahi rabbil alamin àáfàá wa ní wọ́n ti sa umma yìí wọ́n sàlẹ́sà umma ìkẹyì wọ́n ti sàlẹ́sà wọ́n ti sàdáyanrí umma yìí pẹ̀lú pé ètò wa lórí ìran ń ṣe lọ́dà gẹ́gẹ́ bíi títò táwọn mọ̀láìkà máa tò lọ́wọ́ ọ̀wọ́ tí ó dojú wò á àfáwa ni àmọ̀dúpẹ́ fọlọ́wọ́n bá wò ọba àgbà ńlá ayé jàmáà èwo lè ta wá rí táwọn sọ pé ká máa tàbá àdà lórí irun ká ń gbàgbé wípé tó bá ti jẹ́ pé èèyàn ọba kírun àfi ká kírun pẹ̀lú wa tí mọ́jẹ̀mú ẹ̀ àfi ká kírun pẹ̀lú wa tí mọ́jẹ̀mú ẹ̀ lásìkò yìí pandemic yìí aláǹfààní láti kírun wa nínú ilé tí ó ṣe kí mọ́ṣáláṣí tó bá fi lè mú wa fẹ́ kíní mọ́ṣáláṣí áfíríkà pẹ̀lú àti mọ́jẹ̀mú ẹ̀ nínú mọ́jẹ̀mú ẹ̀ ni pé ká tó sáfù dáadáa ká tó sáfù wa dáadáa kódà tó fi hàtà fil ghazwa lójú ogun àwọn sàhábà wọn ò tún tó sáfù wọn kódà àwọn tí ó dáàbò bò wọn pẹ̀lú nǹkan ogun àwọn náà tó sáfù àwọn náà wà lẹ́yìn wọn tí wọ́n wà gbé nǹkan ogun lọ́wọ́ so àwọn tí ń tún lẹ́yìn ànábì gẹ́gẹ́ wọn ì tún fi sáfù lẹ̀ kí ló wá dé ta wò pé ká fi sáfù lẹ̀ jàmáà ká gbàgbé wípé a option a ní kaki kákìnù wa nínú ilé kódà aláǹfààní kákì jọ̀mọ́ àpẹẹrẹ àwọn mọ̀lẹ́bí wa nínú ilé tá a bá lè rọ̀ kí mọ́ṣáláṣí tó ń ti pé àwa lè kí láwọn bábùlù masajid à ń kí láwọn mọ́ṣáláṣí bòmí ń bẹ láwọn àwọn mọ́ṣáláṣí pé téèyàn mẹ́wàá bá ti dúró èèyàn mẹ́wàá ní kẹ́kẹ́ tó má ti kí tán mẹ́wàá àwọn mẹ́wàá mi ìtún lè kí tó má kọjá mẹ́wàá ní kẹ́ mọ́jọ ìwọ̀n. jama'a bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tá a tá a ti ń rí ọgbọ́n ẹ̀pá àlèkírun dá wọ́n jẹ́ mọ́ṣáláṣí ibi tá a ojú wa ti kara wa mọ́ra tá a mọ́ra wa àmọ́ bí ṣe ń lọ pẹ̀lú kálukú àmọ́ pé kálukú ò ní nǹkan kan tí ń ṣe torí ta tún wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ jàmáà tá a bá gbọ́ wípé fatuwa yìí wọ́n mú wá níbi kan kángbà wípé alfatuwa yakhtalif bitilafi zaman wa makan ìdájọ́ ìbò fatuwa a máa yàtọ̀ síra wọn látàrí àsìkò sásìkò tàbí ìletò síletò kámọ́ tanra wa jẹ nílùú wa níbi táwa wà yìí ọ̀rọ̀ pandẹ́míkì kò tí ì le tó kátàbá àdàrà wa lórí ọ̀run pàápàá jùlọ láwọn mọ́ṣáláṣí tá a ti ń rìnrìn kí tábà fi rìnrìn kí láwọn mọ́ṣáláṣí wa a jẹ́ pé kò le tó bó ṣe le tó láwọn àyè kan láwọn ibi tó bá ti lé tá a di pé èrò tó pọ̀ ló ti ní àrùn covid-19 yìí tí wọn ò sì fẹ́ dá wọn tó tẹ̀lé màmá ìtọ́ dáa jù ní pé kí wọ́n kírun wọn nulẹ̀ nítorí pé àti sọ fún wa wípé n tó ń ṣẹlẹ̀ yìí kìyà sí àlàóláwí ni tójò bá rọ̀ tàbí lẹ̀ bá ń yọ̀ ìyẹn ni pé tí ẹ̀rẹ̀ fọkúnta àbótútù bá mú akọ́lá àǹfààní káàkiri nílé tó lù pèpè ní wọ́n pè ní pé sọ́lú fèrè hàlìkùn tí ọwọ́ á pé àìsàn tá a fojú rí tó jẹ́ àìsàn gbẹ̀ngbẹ̀ng bá ń ṣẹlẹ̀ tó lè rọra wọn tàbá ń kírun lé àdẹ́ṣẹ̀ sọ́lù fèrè àlékún kàkà tá a fọ tó bá jẹ́ pé àwa láǹfààní àti wa mọ́ṣáláṣí a jẹ́ pé ibi tá a ti ń láǹfààní àti lọ mọ́ṣáláṣí yẹn kò lè nírú àgbègbè bẹ́ẹ̀ nìyẹn tó bá dúwárí pé kò lè báwọn káwa mọ̀ jẹ́ pé àwọn akínrin tí wọ́n tàbá àdá ara wọn kàǹgbà wípé àdọ̀rọ̀t tó kọ́ dirú dọ̀rúrí bá ti tó ọ̀tún bá ti mọ̀ láwùjọ wa ń bi táwa wáyé covid nineteen ò tí ì lágbára tó ká sọ wípé ẹ̀jẹ̀ akẹrùn ò káwa tó jìnnà dáa tó bá fi lè lágbára tó bí lágbára tó láwọn àyè tó ti lágbára ìdájọ́ gan níbi káwọn èèyàn bá mọ́ṣáláṣí lára àwọn ibi tó ti mú ìdájọ́ yìí wá wọ́n sọ wípé káwọn èèyàn máa kírun wọn nulẹ̀ ìrún fámìlì máa kírun jàmá tó bá jẹ́ ìrun jùmọ̀ kán kíní lóhùrù ní kálukú tó jẹ́ pé wọ́n kíní jàmá ní kán kíní nù mọ̀lẹ́bí wọn ṣùgbọ́n kí èsì mọ́sálà ti jó wọn ti fẹ́ kí wọn ò ní ṣe khutba dúró náà wọn ó ṣèkì bákan náà ni pé láwọn ibi tí wọ́n bá ti wá ń rí irun kí wọ́n ní àjẹ́ pé kí wọ́n gbìyànjú kí wọ́n kí gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n kí ọ̀hún láwọn ibi tí kinní yóò bá ti pọ̀ láwọn ibi tí kinní yóò bá ti lágbára ilé ìlà kíyèsí ni ẹ mọ̀ jẹ́ ká nígbàgbọ́ pé torí pé níbì kan wọ́n ti mú dájọ́ wá tàbí níbi kan wọ́n ti ń kírun pẹ̀lú pé wọ́n ń distance ara wọn káwọn rò pé kíní ìwà jaiz àlàkólì àwòlẹ́kólì ọwọ́ alẹ́tọ̀ fún gbogbo èèyàn rárá o rárá o ad-darurat tuqaddiru bi qadariha dọ̀rúrí yóò mọ bí bí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe lágbára tó ni bí ìṣẹ̀lẹ̀ bá ṣe mọ náà dọ̀rúrí ó sì mọ èmi rí i pé láwùjọ tiwa yìí níbi táwa wà yìí ọ̀rọ̀ àtàbáwọ̀dọ̀ ìṣtìmáì kò débi ìran ilé ilé ìfẹ́ ká kíyè sára nítorí pé bóyá torí pé àmọ̀dájọ́ àmọ́ dáadáa bí ìbínú tó à lórí kámọ́ tẹ̀kísáfó tó dáadáa láfi wò pé àkàndé ṣe bẹ́ẹ̀. هذا والسلام عليكم ورحمة الله وبركاته